السلام على رسول الله كلا ذات الله يقول صحيح البخاري كلا إمام البخاري ألو قبعة إمام الأسهري نوع وطلع من شيء ثم في قائد الإسلام إنا نام نزلنا ذكرى وإنا لأو لحافظون أو يما يروك في القرآن كان أراه بلون في قائد القرآن تبروا ودوين لهم في قائد السنة àwọn tọ́lọ́ dẹ̀ lórí iṣẹ́ náà yóò àwọn ìmọ̀ Bukhari adisilabilade hadith three نعم سمعت أو حدثنا مسدد سمعني حدثنا مسدد حدثنا أبي عوانة عن الأعمش عن أبي حازم عن أبي هريرة رضي الله عنه حدثنا مسدد حدثنا أبو عوامة عوانة عن عن الأعمش عن أبي عازم عن أبي هريرة رضي الله عنه بعثنا أبو هريرة عنه قال يقول البايكي إذا دعا الرجل امرأته إلى فراشه فأبت فات غضبانا عليها فات غضبان عليها لعنتها الملائكة حتى تصبح. هذا قصة واحد. من بعد سيدنا أبي هريرة رضي الله عنه قال رسول الله إذا جاء رجل وامرأته إلى فراشه tí ẹ bá ní òfẹ́ súnmọ́ ìyàwó ẹ̀ ọkùnrin tó ní yégi lórí tó wá ní òfẹ́ tó ní yégi tó ní yégi lórí ìyàwó ẹ̀ tó wá ní òfẹ́ súnmọ́ ìyàwó ẹ̀ fàábà tí ó bá ní ara ọmọ ẹ̀rá yẹ̀yẹ́ ní ìsẹ̀ ọ̀sán agán ni àbí ẹ̀rìn òjò lọ oúnjẹ ni ọmọ bá kọ̀ fún ọkọ rẹ̀ ó yẹ fẹ̀bẹ́yàtà gàdìbẹ́yà alẹ́ yà tọkọ yẹn bá sùn tún bínú ẹ̀hìn èhè nígbà ń bínú tó aṣọ òru yẹ àbílọ́tọ̀ náà ni àbílẹ́wọ́ tó àbínú làánà tó àmàlà ìkàtú àwọn màlẹ́kọ̀ máa síkè lóde yẹn àtà tó sùn kí ló fi má tápálẹ́ lọ́tọ́ wọ́n fẹ́ súnmọ́ kí ló fi má àwọn màlẹ́kọ̀ máa síkè lóde yẹn obìnrin ẹ̀rí pé ẹ̀ ń dáhùn ọkọ yín tó fọ́ ayé pé inú mi alẹ́bí Muhammad sallallahu alaihi wa sallam sọ pé tóbiri bá ń bẹ́ẹ̀kì bírẹ́dì lọ́wọ́ bá ń bẹ́ẹ̀kì bírẹ́dì lọ́wọ́ fi bírẹ́dì ó ní àsìkò lónú oven tọkọ̀ bá lọ́gbọ́n súnmọ́ kó fi bírẹ́dì yẹn lẹ̀ kó yá jóná kó dá ọkọ̀ ẹ̀ lónìí ó di so ẹ̀yin obìnrin dẹ̀ ń gbọ́ wa kí ẹgbẹ́ máa ń ṣe wà lókòrò ayé ẹ má kọ̀ fọkọ̀ yín o ọlọ́ọ̀tá bá o Abu Hamza. gbogbo àwọn tó gbàdí sí ọ̀nà Abu Hamza àti Ibn Daud àti Abu Muawiya ní Amish wọ́n gbà sí ní Amish ó di pé mutawatir bàbá wa ó di wa ipò lọ́wà grade 2 àbí tún bèèrè ọ̀nà ó ní grade 2 àbí bàbá tún lórí wà fún wa Shamsuddin ipò ó àríṣà ipò lọ́wà náà grade àbí ẹni gbé aláàkọ́ buhari buhari àti muslim sí mo tẹ́fọ̀kọ̀ alẹ́ ibi lọ́wọ́ fi sí bàbá mú buhari aláàkọ́ hmm? ọmọ alájà méjì olówà ní 2 síbẹ̀ ni kabiru bẹ́ẹ̀ de grade 2 lọ́wà grade 1 ni buhari àti muslim in fact àwọn afọ́ni àkídà ọkọ̀ wa sọ lẹ́sàn ẹni tó bá dáadé sí Bukhari àti Muslim nírọ gbọ́nù wọn gbà gbọ́ bí ẹjọ́ já Quran nírọ ni ó lè sọ di kékeré ó di grade one ní Bukhari àti Muslim grade two ní kíni Imam Bukhari ìwé ìtàkà nísì ó di ìyàdá àrẹ́dùnmí ìmọ̀ràn àtọ̀ ìlà fìráṣì tọkọ bá ló fẹ́ súnmọ́ ìyàwó òun ó di ìfẹ́ àdàtì ọba akọ̀ وبات غضبان وقال سكروا بنوك إمنا إمنا وما إلى ذلك إذا انقص إدمان سوء لعنة أوها ملائكة ملائكة وما لعنوا بني كلهم بني كلهم تقول لعنة برا شابر الدراسة فلن لعنة كلهم لعنة كيف مالك كيف مال لعنة إذا إذا الأربعة كيف مال إذا يبقى نعم، ẹ máa ń sẹ́bi ní ìtumọ̀ rẹ̀ lọ ah, eh, ẹ̀yin náà abdulrasheed náà ti mọ̀ tí mo máa bẹ́ẹ̀ ni ẹ́ eh? kí ni ètò yẹn mú béèrè ìpè kí ni bro abdulhansen abúbejì ẹnìkejì ní ẹ̀yìn náà lẹ́jẹ́ báyìí wọ́n lẹ́yìn lẹ́jẹ́ abdulhansen kí lè máa làánà gbọ́dọ̀ ọlọ́run láàánà rẹ̀ wọ́n làánà ọlọ́run kọ́ balabaja ẹ́ nínú ọlọ́bẹ̀ẹ́ni ó ní wọ́n pọ̀lá sọ fún abúrò abdulhansen lọ́gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹnìkejì sọ fún ẹgbẹ́ ó ní ọ̀rọ̀ pé mi nígbà bẹ́ẹ̀ kẹlẹ́ sọ pé ní òkú lẹ́pẹ́ bá máa ní ẹ̀fà ti sọ́gbà mọ̀ kọ́kọ́ bẹ́ẹ̀ rẹ̀ wọ́n ti wàá sọ fún wọn fún ilé ẹ̀sùn àgbélé mẹ́tò ìgbéjìnà sáànù ọlọ́ọ̀bà ọlọ́ọ̀ gbéjìnà sáànù rẹ̀ kò ní rí àmì ọlọ́ọ̀bà ọlọ́ọ̀bà náà لا الواجب متفق عليه لا البخاري في مسلم يعني صحيحين قال مباركين على حديثه قال ايه قال صحيح البخاري صحيح وكذا صحيح ومسلم جامع يعني الترمذي لا يعني في صحيح الترمذي سنن ابي ابي داود صحيح ويدي يعني صحيح البخاري صحيح مسلم هل الأجوابان يقول فنيلو بالنفس القرآن الله قبع صلى الله عليه وسلم قل إيه نعم أخبرنا الليل قال حدثني عقيل عن ابن الشهاب قال سمعت أبا سلمة قال أخبرني جابر بن عبد الله رضي الله عنهما أنه سمع النبي أخبر جابر بن عبد الله تابعين هيكو فبلاغا كبير لن جابر بن عبد الله بعد ما بور إلى ذلك كما جابر بن عبد الله wọ́n bàbá rẹ̀ ń àjẹ́bí tó lọ bá lẹ́bí ìsinmi bàbá wọn nígbà ní ogun náà mọ́ yóò àtọ́kì ọba gbé láti pè rẹ̀ jáde bin abdullahi jáde ní bàbá rẹ̀ abdullahi pé ó kú ọ̀la tí wọ́n lọ sí gbogbo old bàbá rẹ̀ pè abdullahi جابر عبد الله بن جابر وكان من سطول بوعنا وسوق ولا رجوع عبد الله بن سطول جابر وما وكان من سطول بوعنا وسوق ما نصاب سلالة ما في شعور كم تحصل إذا كبرتوا كم تعلم المين متى أنا أقوم متى أنت مدينة سان النبي محمد صلى الله عليه وسلم مدينة سان النبي صلى الله عليه وسلم ألا كذي مجابسي bẹ́ẹ̀ mi sọ̀dọ̀ tí mo jẹ ẹlẹ́ẹ̀kẹta àwọn ọmọ ẹ̀yà rẹ àwọn àbúrò rẹ obìnrin ni wọn ọmọ kéèké ni wọn mójútó wọn dáadáa àwọn nǹkan mẹ́ta tí ń ṣe na Abdullahi sọ̀rọ̀ fún Jábẹ̀rù nígbà tó gbá gbọ́ Jábẹ̀rù ní Abdullahi ẹ̀ka mọ̀ láti kíkà yìí Jábẹ̀rù ní Abdullahi ẹ̀ka mọ̀ láti kíkà yìí pé á ah, sàbí tó mú àdé bàbá rẹ̀ sẹ́yìn ó mú àdé bàbá rẹ̀ sẹ́yìn dé ikú mọ̀ sọ́fẹ́ fẹ́yàwó àdínlẹ́bọ̀ lọ́fẹ́ alẹ́bí sọ́lọ́ wà wà lọ́wọ́ sọ́lọ́ ha jáde mú gbogbo gbéyàwó ń bẹ̀rẹ̀ ọmọdé lọ́fẹ́ ní àbálẹ́lẹ́bọ̀ ní àdínlẹ́bọ̀ ni alẹ́bí àà ó ti fẹ́ ọmọdé kẹjọ mọ́ sọ ipá ìyàtọ̀ àbí ọmọdé àti àdínlẹ́bọ̀ ó ti fẹ́ ọmọdé kẹjọ mọ́ sọ ipá ní ya Rasulullah má bàbá mi fẹ́ kú olóhùn fi àwọn ọmọ àwọn ọmọ gbé bá ọmọdé lòun náà kò ní mójútó wọn dáadáa nítorí adélébọ̀ tí ó lè mójútó àwọn àbúrò àwọn ti máa mú àdéhùn àwọn òbí wọn ṣe fẹ́ màgé ló ju ẹ̀kọ́ ni àmọ́ sí àdéhùn fún bàbá kó mójútó àwọn àbúrò òde ọ̀lẹ́ tó san gbogbo gbèsè lé bàbá rẹ̀ náà lẹ́yìn náà kò jìnnà sáàbì sẹ́lẹ̀ ló gbarú àdìsí wáyé àmì sẹ́lẹ̀ àtẹ̀gbẹ́ kò jìnnà sáàbì sẹ́lẹ̀ na ń mọ àwọn sọ́jọ́ ogun kí ló wá sẹ́lẹ̀ lójú ogun na bẹ́ẹ̀ni sẹ́dínà abdullahi ní kọ́kọ́ pàlójú ogun ahud sẹ́dínà abdullahi ọwọ́ á ní kí ọ̀sọ̀rọ̀ kan ní ìsìn bẹ́ẹ̀ni ó ní markberry àwọn ti fún wọn torí 70 làwọn sàábẹ́ tó kún jogun old seventy làwọn sàábẹ́ tó kún jogun old wọ́n á sì markberry àfún wọn wọ́n ní kò tí ọ̀nà ẹ̀hẹ́ tí lọ́wọ́ àtẹ̀lẹ̀ sí. wọ́n sì wàhálà rẹ̀ báwò oníkọ̀tí ẹlọ́run tí lọ́wọ́ àtẹ̀lẹ̀ ọ̀lẹ́gbàdẹ́gbẹ̀sì sẹ́lẹ̀ mẹ́rin mẹ́fòrò náà bẹ́ẹ̀ni kọ́ lè sí wọn lọ́dọ̀tọ̀ ẹ́ lẹ́yìn ìgbà wo ah ah ṣé o kàbírù ṣé o kàbírù náà ẹnìkan sọ̀rọ̀ mẹ́wọ̀ ṣé Abdulrahman ẹ̀yìn tó wúlù kí lọ wá gbàǹdí ẹ̀ 6 years ah òun náà ti gbé lọ 6 years 7 years 6 years abúlé 5 ah kí ló ń ṣẹlẹ̀ sí iná ẹnìkan bèèrè lọ́bìlá náà pé àwọn táwọn ọjọ́ mọ̀gé kì máa gbàgbé ọ̀rọ̀ ẹni gbàgbé rẹ̀ ẹ gbogbo yìí nìṣẹ̀lẹ̀ ẹdẹ́ ní 70 years 70 years سبعين عام عبد الرحمن خمس سنين ست years أبي ست years ست years هو وانا دي عبد اللطيف ده عارف يوم أمي كيلو بي 40 days كيف يا أخي كيف يا أخي نعم تعالي زفوني 70 days 70 days أراو أراو تبقى تبقى لأنك أنا كذي ومين ده ẹnìkẹ́ tó ń wí mẹ́wọ̀n bọ̀dọ̀ ẹ̀ farabalẹ̀ láti gbọ́ sọ́mà kó nìkan wí nígbà yìí ní ọmọ six months six months ah ó tún gba ọ̀rọ̀ rẹ̀ six months six months báwo hmm, six months báwo bá bèbí ni. àbí six months wọ́n náà faramá faramá six months six months ni o months ni ó di ìwà lẹ́yìn oṣù mẹ́fà ó sọ fún mi pé alọ́ bí ìjókòó kanjọ kan afọ́nbílẹ̀ àkàn olùwájòkó ló wá bẹ̀rẹ̀ sí fán ló bá jọ́kẹta lèkúmọ́wú lèkúmọ́wú jọ́kẹta ogójì jọ́kẹjọ lèkúmọ́abẹ́ jọ́kẹ ogójì ọjọ́ lèkú fàká làwọn kì í fẹ́ fàká lọ́fà làwọn fi ń tẹ́jọ́ mẹ́ta tó bá wú yẹn kó má wù ú kú wù ú jọ́kẹjọ táwọn máa ń tẹ́jọ́ tó bá bẹ́ kó má gbọ́ bẹ́ bóyá ọmọ ọmọ ẹ̀mí ọlọ́lọ́mọ nígbà tí arákùnrin yẹn parí irú àrí ẹ̀tà nígbà tí ẹni tó sọ̀rọ̀ ló bẹ̀rẹ̀ ṣe kẹ́ńtù fúlẹ̀ náà à yóò ṣe bẹ́ẹ̀ mo ní tó pé yóò ní Abraham stephen ní tìrìkàníà yóò lọ́pọ̀ wọ́n ló kó lọ ní kí ó dé náà ló ní ẹsẹ̀ ń hù ọtí ẹsẹ̀ nígbà ọtí ló bá fojú wọn á ní irú ọba tó kú yìí nítorí owó tí wọ́n ti pa náà ni o owó tí wọ́n pa náà ni o iye ló kù máa sọ pé ẹni tó kú yìí kú tó kú dáadáa lọ́lọ́ sí ilé kéwú àgbàlagbà báyìí tó lọ ilé kéwú ọmọ ìlà báyìí àgbàlagbà dáadáa yìí irú ọgbọ́n òkú rẹ̀ ní wù kò ní bẹ́ẹ̀ torí ọlọ́run wa máa ń ṣàánú àwọn òkú àwọn ẹni rẹ̀ máa ń pín ìdájọ́ kó bìrì wọ́n á mú ìtàn jábìrì wá pẹ̀lú bàbá rẹ̀ bàbá rẹ̀ ní bí abdullahi ó kọ̀ láti wọ́n tó gbogbo ó ní abdullahi bá pọ̀ ọmọ rẹ̀ jábìrì jábìrì ọkàn mi sọ pé mo wà náà wọn tí wọ́n kù sọ́la nípa àbòsí àbí alábòsí pé wọ́n sábòsí fún mi wọ́n pàmí ọ̀la mo wá fẹ́ sọ̀rọ̀ mẹ́ta fún mi kò mú tó aláàkọ́ mo gbèsè bá mi sọ gbèsè gbogbo àwọn tá a jẹ gbèsè nígbà bá sọ gbèsè wọ́ ọlọ́ọ̀bà ẹlẹ́ẹ̀kejì àwọn àbúrò rẹ̀ ọmọ kéékèèké ni wọ́n mójútó wọn ẹlẹ́ẹ̀kẹta mọ́dínà tí a nàbí Muhammad sallallahu alayhi wa sallam jáde wọn àti gbọ́mọ̀ náà dojú ogun ló ń dọ́kì dúró kọ̀ bàbá rẹ̀ kọ́kọ́ kọ́ Abdullahi rẹ̀ kọ́kọ́ kọ́ àmọ́ ọlá yìí pé àdébì gan wọ́n á sọ ní mass burial wọ́n á ní kò tẹ̀mí lọ́nà lẹ́yìn oṣù mẹ́fà àmọ́ lè bá nẹ́bí Muhammad sallallahu alaihi wasallam ya Rasulullah tí ẹ̀rọ ti pé aláṣẹ yìí ìlú old ilé òní kò tẹ̀mí lọ́nà àti bá lè ṣe wàhálà rẹ̀ olùmọ̀ àwọn alọ́bí ìṣàárẹ̀ wọn mo á kú ṣàárẹ̀ wọ́n ti sin wọ́n gan mùsùlùmí kò sí ìtọ́jà bẹ́ẹ̀ lára wọn ọlọ́kan ní wọ́n ti ẹ̀fọ́ ọdún kò báyìí ọ̀tọ́ lẹ́ẹ̀kọ́ olùkùdà nígbà táwọn ti ọwọ́ rẹ̀ àwọn arí pébi tó ti gun ní nǹkan lójú ogun nígbà táwọn fọwọ́ yẹn ọwọ́ yẹn tó padà sí lẹ́yìn six minutes oníbọ̀ọ̀lù kú ẹni rí báyìí tó wá máa jẹrà ọ̀gá wa yóò sùn níwájú kó wọ́pọ̀ rárá mo sábà lọ́kọ̀ ti fìyà fún ọ bí ìsọ̀nà ògbó ọ̀sẹ̀ lórí ìdúró yẹn owó tó bọ́ ètò kó tó gbowó yẹn gbà eleven thousand naira gbà àwọn alọ́mọdé kòkó wa jẹrà ẹni kẹ́kọ̀ọ́ fẹ́ kókó òun jẹrà mo bá kó yẹn fún wọn mo wá kó fáwọn ẹbí òkú mo fún ìyàwó òkú tí wọ́n wà lé òkú tí wọ́n fi jẹun ó dé wa tí wọ́n bẹ́ sọ̀rọ̀ ẹ máa sọ̀rọ̀ pé bá olóhùn yọ ọlọ́run kó bá forí jọ alájà sheik abdulaziz olóhùn yọ ọlọ́run kó bá forí jọ báyìí wọ́n wà ń wọ́n bá ní suleiman gbọ́dọ̀ ti rí ọ̀rọ̀ tó sọ yìí wọ́n náà nù ríyá ní sọ̀lẹ̀ṣẹ̀ báàbù karamatul awliya báàbù karamatul awliya wọ́n wà nù ríyá ní sọ̀lẹ̀ṣẹ̀ wọ́n ní ah tó gbàgbà mi mú wa ọlọ́sẹ̀ bá bí sí mo fẹ́ mo yẹ ti sàwùdí àdé lọ́dún yẹn ni mo kó ríyá ní sọ̀lẹ̀ yẹn wá tọ́pọ̀ mo ti mú ẹ̀yọ̀ kan lọ lọ́dún bàbá ọ̀dọ́ na mo débẹ̀ bàbá rẹ̀ mo bá bàbá rẹ̀ tó jókòó rẹ̀ sí kárí a àti àwọn náà nílé wọ́n ti báàbò kàrámọ́tò olè àwòlẹ́yà wọ́n kà lọ ni bàbá àwọn bàbá dáadáa làwọn wọ̀nyí tí wọ́n béèrè wọ́n béèrè ọ̀ pé gbọ́mọ̀ takùn wọ́n béèrè pé bọ́lọ́ wà ó dé wà mọ́ wà mọ́ mi ní bàbá ẹtì nínú mo ó di jẹ́ pé kò sí kò sí ọmọ olùmọ̀gbà àtúrọ̀ sọ̀sẹ́ ni wà gba يقول ثم ثم فتر عني الوحي فأردها فبين أنا أمشي سمعت صوتا من السماء قل يقول سيدنا جابر سبايك يا نبي سبايك نأو سمع رسول الله يقول فتر عني الوحي ويكف فبينما أنا أمشي سمعت صوتا من السماء وقال يا محمد يا رسول الله يا نبي الله فرفعت بصري قبل السماء والله فوق بتجوم وهذا بقول نعم فإن الملك الذي جاءني بقرائي قاعد على كرسي بين السماء والأرض wọ́n mẹ́láíkà tó wá bá nínú kògbó ìrájọ̀ sí mẹ́láíkà wọ́n ni abdullá akim zaka jibre olówá bá níbi sẹ́lẹ̀ ní inú kògbó ìrájọ̀ sí sínú àníbi sẹ́lẹ̀ wá rí ọwá rí mẹ́láíkà rẹ̀ tó wà láàrin sẹ́mà àti ilẹ̀ tó jókòó náà ẹ̀rú bá mi nígbà mo wó lulẹ̀ náà nù. wọ́n á padà bá kàdéjà rẹ̀ wọ́n lè báyàwó mi ìlú mi dásọ̀bò mi náà nù. Ọlọ́run aṣọ àwọn àyà yìí kan. Yá ayé ọ̀nà ìbẹ̀sùn, wọ́n dáa ètò ọwá dasọ́búra tí ètò bẹ́ẹ̀ sí kọ́ ní ọdí ìyá ayọ́ nẹ̀bẹ̀ẹ́sẹ̀ wọ́n tó dasọ́búra kó mú tọ́ ánzẹ̀rẹ̀ ìdílé kan ti láàzù ní ààyà yìí lọ́sọ̀ alẹ́gbẹ̀gbẹ̀ ṣe ọ̀nà ọ̀bà aláàkọ́ ààyà ìkra olóṣọ́ di kíni ànẹ́bí ọ̀nà ọ̀bà eléyìí lọ́sọ̀ di òjíṣẹ́ ọ̀nà ọ̀bà kọ́lọ̀ síwájú kó mú tọ́ ánzẹ̀rẹ̀ rọ́bà kásọ̀kọ́dù ìsáàdì wà ká ọlọ́kọ̀ọ́bà àtàlẹ́sàrẹ̀ أني قام رسول الله صلى الله عليه وسلم قعد حتى وفاء الله ذي يعبر في توازنك وعد وعزي في تو دجو في تي تيكو في دي báyìí wà lórí ibùsùn kú ẹ̀ báyìí wà lórí ibùsùn kú ẹ̀ báyìí tó ti wáyìí bí ọ̀rọ̀ ọ̀run asọ́láàtì asọ́láàtì ìrúdọwọ́ yóò kò fi wá àdílẹ̀ lọ́pàá tó mọ̀ sọ fún ẹ mẹ́jì káwọn náà fi wá àdílẹ̀ ẹ máa ṣe wá àdílẹ̀ ẹ máa ṣe wá àdílẹ̀ tí ẹ bá wó lórí pé ti wáàdì ó àtúbọ̀tá dáadáa ni bí yorùbá máa zùbẹ́rì tó kú lónìí ó kú lórí pé ó kírun iṣẹ́ àìsàn fún wọn ó sáà máa ṣe lówó ilẹ̀ ọ̀tá ìdìbòtá kìámà ọ̀húsùn ìkìtàmù àtúbọ̀tá dáadáa ni ọlọ́dà wà náà àtúbọ̀tá dáadáa tí bí fàájọ yá ayọ́ mudafir kún fa anzir wà rabbaka fa kabbir àbí wọ́n fi yá baka fa tahir wọ́n rúdà fa àjọ́rọ̀ wọ̀rọ̀dá fún agbẹ̀ gbogbo jíjẹ́ ẹgbẹ̀ ìjìnlẹ̀ sí gbogbo jíjẹ́ ẹgbẹ̀ ìjìnlẹ̀ sí ti hijira ibi ìfàájò hijira nì gbogbo jíjẹ́ ẹjọ́ sí ìyẹn máa ṣe hijira kò lẹ̀rẹ̀ ó ní wọ̀rọ̀dá mẹ́ ẹgbẹ̀ gbogbo jíjẹ́ ẹgbẹ̀ gbogbo jíjẹ́ ẹbọ àwọn ẹbọ ìjìnlẹ̀ sí wọn ló bá wọn ṣẹbọ mùsùlùmí bá wọn pọ̀fọ̀ mùsùlùmí bá wọn pẹ̀jọ́ ó ní ayéri gamale àìsò gamale ó ní wọ́n tó ẹ́ sọ ní pé mo sọ fún yíò ní pé mo ń gbọ́ program kan tàwọn sọ́gbẹ̀gbò obìnrin kan wá ń sọ̀rọ̀ ojúṣe tì mí obìnrin sọ pé àwọn mùsùlùmí làmọ̀ ká máa kó máa sùn kámọ́ra àwọn mùsùlùmí ó ní gbogbo ojú ọba lẹ́nu sọ́gbẹ̀gbò tó sùn mọ́ra wọn ó láwọn mùsùlùmí náà ni ní gbẹ̀gbẹ̀ sọ́ndé ó láwọn aláàfáà ẹwùdọ̀ tí wọ́n kó bá òkètí kí wọ́n wọ́n wọ́n ló jẹ́ àpá àjò bílẹ̀ tí gbogbo òkètí wọ́n tó mẹ́jọ báyìí ó sì mẹ́bà rí kamalẹ̀ mẹ́bà pọ̀fọ̀ mẹ́bà ara ọ̀ agbára tọ́lọ̀ ti fún ọ mùsùlùmí ìwọ́n tọ́lọ̀ fún ní hanyar kayo ó sọ máa pọ̀fọ̀ alẹ́bí muhammad sallallahu olùkọ́ ọlọ́ọ̀bà méjì kan bẹ́ẹ̀ ní quran tọ́lọ̀ ń pè papọ̀ lẹ́ẹ̀mẹ́ta kiri ní quran tí ẹgbẹ́ náà bá ọlọ́run gbà fún yàrá

ẹ̀mẹ́ta jáde nínú ẹ̀rù ó ní wa wọ́n pín yá ayò yá ọkọ̀ yóò wù yá minutes as possible as possible kó bí ọlọ́wọ́n bá pẹ̀lú ẹ̀rọ ọlọ́wọ́n bá ọ̀hán kọfẹ̀ mùsùlùmí wọn kò yọba aláwo mr ogun ṣe yìí ẹgbẹ́ ọjọ́ kọfẹ̀ kéwà kéyàtọ̀ rẹ pẹ̀lú ẹ̀rọ olùwọ̀rú dá àjọ gbogbo tí ń jẹ́gbẹ̀ ìdùnnà sí ọlọ́wọ́n mọ́tíṣàrẹ́lẹ́gbẹ̀ẹ́ ọlọ́wọ́n ọlọ́wọ́n kọ̀ọ̀án حدثنا محمد بن بشار حدثنا بندر حدثنا شعبة عن قتادة قال لي خليفة حدثنا يزيد بن زريع حدثنا سعيد بن عن قتادة عن أبي العالية حدثنا ابن عمرو ابن عم نبيكم يعني ابن عباس رضي الله عنه. بعد ذلك سيدنا عبد الله بن عبد عبد الله بن عباس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال رأيت ليلة عسر يبي موسى رجلا آدم طوال جهدا كأنه من رجال الشمس Oni mo rí pàtó wọn ojú tó gbé ní أسرى بي موالا موسى رجلا عادا موالا كويكا طوالا طبعا جالا تبوالا سبال لدى كأن أمي رجال السنواء أو أن نبيع وراء السنواء ورأيت عيسى مربوع الخلق إلى كل ربي والبيضاء وامي لكم إذا موارد إنسان kò dúdú kò dẹ̀ pípa wà láàrin méjèèjì náà wọ́n á rí malika ikú màláíkà aná tí tó sọ iná máàlìkù màláíkà iná á màláíkà mo sọ fún wa pé imọ̀ nǹkan ní àmàláíkà pé àwọn ọ̀dọ́ ọlọ́run kan ni wọ́n wọ́n jẹ́ wọ́n mú wọ́n sùn wọ́n gbogbo dáadáa ni wọ́n máa ṣe

wọ́n á jẹ́ gbogbo ìyá méjì ìyè méjì òsì ìrì ìrì ìrì ìrì ìrì òsì òsì méjì mẹ́. ọlọ́run ọba subhanahu wa ta'ala agbọ́lọ́ rẹ̀ ọlọ́run gbogbo agbára jòjì àrè gbogbo iṣẹ́ ọlọ́run níta mọ̀lẹ́ka máa sọ ọ́ Madina kò ní wọ́n Madina gbogbo agbára jòjì àrè gbogbo agbára tó yẹ tó wọ́n ọmọ ìgbọ̀lú tó mọ̀ kọ́ńkà àwọn ìkáàkiri kun lè wọ Madina kun lè wọ Maka kun lè wọ Madina ọlọ́mọdé àṣọ alọ́run ní abẹ́wò dùn jáde báàbù mi ọ̀fẹ́ bọ́sẹ̀ àbí yájú báyìí èyí tí a kàtó ṣe déédéé nígbà kẹlẹ́ ti fọ́ ọlọ́ọ̀bà jíjẹ́ mi fún mi àfojú ọlọ́ọ̀bà sànù wa ọlọ́run ti pé wa ọlọ́ọ̀kọ́ àwọn táǹkà yìí àwọn ní òdodo oníjẹ̀rí ká máa bá mú gbogbo àwọn àròsọ méjì máa ń sọ fún wa kàtúlẹ̀ pẹ̀lú àwọn tó ń sọ